نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله سبحانه وتعالى هو الذي يستحق بالحمر والنهي ذلك قال يا أيها الذين آمنوا استجبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم وقال سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمن إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعث الله ورسوله فقد ضل ضلالا مبينا عباد الله وإن من قضاء الله ورسوله تحريم ربا والتعامل به والمشاركة في تسهيله كلها حرمها الله ورسوله وقد وردت الآيات من كتاب الله تعالى بتحريمه وبيان الوعيد الشديد لآكله قال سبحانه وتعالى الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل ربا فأحلل الله البيع وحرم ربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون عباد الله واعلموا أن من أعظم أن من أعظم وعيد جاء في كتاب الله تعالى ارتكاب معصية من كباهر الذنوب وهي هاكل الربا ولم يأتي مثله هذا الوعيد الشديد إن الهاكل إلا لهاكل مال إلا لهاكل مال اليتيم ظلما كما قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين واعتقوا الله والرسول لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم لعن الله هاقل الربا ومهاكله وشاهديه وكاتبه رواه أحمد وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فعذنوا بحرب من الله ورسوله أدعو كفى الله أبا عليكم كي الله ويا جنجة الله ومبا نبوى محمد صلى الله عليه وسلم. kókó kútúbà wa lé ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ó nà nípa àríbà rìbá jíjẹ ká tó lọ síbi rìbá jíjẹ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àkọ́kọ́ ká lọ mà ọlọ́run ọba ó nìkan ní ìkápá kápàṣẹ ó wà lọ́wọ́ rẹ̀ ìkápá kásì nǹkan ní hewọ̀ ló wà náà ó wá fún anabi sallallahu alaihi wasallam ó fún náà lágbára yìí ṣe fún ní ìkápá bí yóò bá láti náà tó jẹ ká fún ni. bí yẹn bá lóhun kan tọ́lọ́wọ́n bá kọ́ yóò jẹ ìyà ọlọ́run wá fún ànábì náà bẹ́ẹ̀ ọlọ́run fún ànábì lágbára pé ó lè pàṣẹ ó sì lè kọ̀ fún ni ọlọ́run fún ànábì lágbára débi pé àṣẹ tí ọlọ́run bá bá pa àti àṣẹ tá ànábì náà bá pa ọgbà làwọn méjì ikú ojú kan lọ bàbá ń sọ pé ọlọ́run bá ní nǹkan bá yóò dáa. bá nàbí náà bá ṣe nǹkan míì náà léèwọ̀ bẹ́ẹ̀ ṣe jìnnà títọ́ ọlọ́run náà títà tọ́lọ́ bá pa á láṣẹ pé ẹ ṣe a ṣe ń tẹ̀ láti ọlọ́run ọba bá a pa á láṣẹ a ṣe máa ń gbìyànjú tá sá fún fi ń tẹ̀ rahimahullahu ta'ala wọ́n nígbà táwọn wo alukuhan táwọn wo dáadáa pínnípínní àwọn wá rí ibi tọ́nà wọn bá gangan fún ara rẹ̀ àṣẹ látọ̀dọ̀ rẹ̀ ẹ̀wọ̀n kan ń pawá láṣẹ látọ̀dọ̀ rẹ̀ inú àṣẹ ti ń pawá ni pé dandan ni kátìrì tànàbì ayé thirty three ẹ̀ máa ka ayà kínní ayà kejì ẹ̀ fi máa ka ayà ọgbọ̀n àti mẹ́ta níbi tọ́lọ́ ọba gán ti ń pàṣẹ fáwọn tá a jẹ́wùn ní pé gangan ni fún kẹ̀tẹ̀ níta nàbì. àwọn méjì ni wọ́n lágbára pé ìkàbá yìí àtìlẹ́wọ̀ ìkàbá yìí àtìlẹ́tọ̀ gbogbo táwọn méjì bá tìlẹ́tọ̀ àwọn oníwò pé báwo jọ diwájú wá dà dúdú bá ibo làbẹ́ rìn torí tó máa ń dààmú ọmọ nàìjíríà lélẹ́yìí ẹni tí ò ní kàn án ṣe. alihamudulilayi lónìí àjọ ń gbáwùjọ yìí náà ni. wọ́n jọ bí wá sáwùjọ yìí náà ni àwọn kan tọ́nà ọba ṣẹlẹ̀wọ̀ yìí tẹ́ ní òrọ̀rùn ó làwọn kan ṣe o làwọn kan fi lẹ̀ ní wò ṣe yìí á fi náà ni ẹ̀sìn láwùjọ nàìjíríà yóò gbà bẹ́ẹ̀. bọ́lá ọba ní nǹkan táwùjọ tí wò gbà bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ tó ìlú táwa yóò gbà bẹ́ẹ̀ ọlọ́run sì ní bí wá òun ni pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá dáràn hajj àwọn àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tọ́lọ̀ ń ti sọ pé yàrá yìí ni ẹ fi jẹ́ bí kéèyàn ó ṣe sì ná kéèyàn ṣe sì ná ẹni tí o bá ti máa rí ẹlú lẹ́gbàá ọgọ́rùn-ún tí ó mọ̀ fẹ́ lù ú lẹ́gbàá tààrà èyí wá ṣe sì ná lónìí kò rẹ́ni lù ú ẹlẹ́kùn ìyá ni ọ̀sẹ̀ ilé ìlúmi lọ́wọ́ rẹ̀ kò sí pé gbogbo ọgbẹ́ ẹ̀rọ́dọ̀ ìmáàmù fẹ́ ìmáàmù ẹ̀lùmí bó bá dákú tó bá mú ìmáàmù ìmáàmù sẹ́wọ̀n eléyìí ni àbí kéèyàn ó dá wọn tí ó dá wọn àwọn ọ̀ràn míì lọ́dọ̀ ṣẹ̀ríà àmọ́ àwọn kankan bẹ tọ́lọ́ ọba fẹ́ pé ó fi sí kàkà tiwa pé à ìjọba nàìjíríà ni òkàn ṣe bí rìbá yìí ìjọba nàìjíríà ṣe ní ẹ̀tọ́ kéèyàn jẹ rìbá àmọ́ wọn ò ní mú ọ tí wọ́n bá lọ jẹ. ọ̀gbọ́n yìí sẹ́ nínú tíjọba nàìjíríà ṣe lẹ́sọ pé kò sí láìpí mẹ́rin lè máa ṣe é free oníkẹ́ máa jẹ rìbá àmọ́ ẹ bá ní èmi ò jẹ́ ń tèmi tí wọ́n mú bí wọn ò ní mu ìlú òde lọ́nà lọ́nu àwọn gba ní ìlú yóò ṣe gbé ìlú yìí lè gbá náà lọ bí ìbá kò ní láárí sọ̀rọ̀ pé gbogbo àwọn tá ń gbá òjò yìí tá ní láárí ṣé gbogbo wọn náà ń jẹ rìbá ni ìjọba nàìjíríà ní á ah, ọtí mímu èmi tó burú mẹ́rin kọ́ dẹ̀ máa tà á kọ́ dẹ̀ máa gba láńsẹ̀sì fẹ́ ọtí. àmọ́ sọ pé wọ́n tó bá ti ní mú ọjìyà ìwé òmu tí àbíkí lọ wí ọjìyà wọn nílùú ọ. ọlọ́run bá sọ ó ní ọlọ́run dá mi lóhùn ẹ sì dá òjíṣẹ́ mi lóhùn nígbà tó jíṣẹ́ mi bá pè yín síbi tí ó sàfàní fún yín ànábì oníkè wa láyé àfi kò ní pè á síbi kankan àfi tí ó wúlò fún wa. ọlọ́tún sọ́bọ̀ mi wọ́n máa ká iná lè múmi wàlẹ̀ múmìnà kò tọ́ fẹ́ni fẹ́ pẹ́rẹ́ múmìnì àti múmìnà lọ́kùnrin àbí lóbìnrin. ìdá àkọ́dọ̀ Allahu wa rasulu amra bọ́lọ̀ ń bá ní tí mo fẹ́ rí àtòjíṣẹ́ kò tọ́ fún múmìnì kó wá sí bàbá ah, èmi ò fẹ́ yùn kí ló náà fífẹ́ a ah, kò bá àwùjọ wa mu ọlọ́run ni kò yẹ múmìnì bẹ́ẹ̀ bó bá yẹ gèbèrí kò yẹ wọ. tàbátà ń gbá òjò yìí gbọ́ mẹ́jẹ̀kẹ́ nìkan kó bọ́ ẹnìkan ni kò sí tó lè ṣe láyé yóò wọná ẹ̀ kò sí dáadáa tó lè ṣe láyé yóò wọná kọ́dà kó jìnnà hẹ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò wọná gèbèrí. àjọ ń gbá òjò ni káwọn á ní àwọn á ń jẹ wọn ti ẹ̀ wọ́n bì ọ́ wọ́n ti ní eléyìí ni ara tó fi lára ń tá a fi mọ̀ pé mùsùlùmí ní òótọ́ ni ọ́ ah, ah. ntọ́nà bá ní ọmọ jẹ ọ̀ní jẹ bá ní ọmọ mu ọ̀ní èyí tó bá ní èyí bá ní ọmọ lọ́mọ ara tó ara ti ń sọ di mùsùlùmí ọjọ́ ọlọ́run nù. lára àwọn nǹkan tí sẹ́rí àwa ṣe ní fún wa tá a rákọ́ lẹ́nu Kùránì pé èèwọ̀ ni tá a sì rákọ́ lẹ́nu hadith pé kí náà pé rìbá èyí tá a wí gbólóhùn kúkúrú fún wa tó fi lé gbogbo wa ó ní pé owó èlé ìjẹ owó èlé èyí tó lé nú owó ọ̀nà tó máa ń gbà lé ọ̀nà ni ọ̀nà àkọ́kọ́ níbi òwò ṣíṣe owó rẹ̀ ọlọ́run bá ti yanjú lẹ́yìn náà kẹrì ṣe òwò mo lọ ra yìí mo wá ta fún yín irú òwò bá ń nì owó máa ń lé látara bẹ̀ kódà tó máa di sàmúnà àwọn ọ̀nà tó máa ń gbà lé tó máa ń gbà lé ó ní bí òwò ṣíṣe nínú àwọn ọ̀nà tó tún máa ń gbà lé òun lọ́nà owó ìlera máa ń pè wọn òun ló fi dààmú làákàyà àwọn sì yẹ wọn ní ìwà ní rìbá ni owó ṣíṣe wọn làwọn rí yàtọ̀ mbẹ ẹ̀yin wọlé rí yàtọ̀ mbẹ yàtọ̀ mbẹ mbẹ dọ́rọ̀ ìnira ń bẹ níbi rìbá níbi owó ṣíṣe kò sí dọ́rọ̀ mbẹ bó bá fi ọlọ́ra bí o bá sì fi ọ̀sẹ̀kẹ́ nìyí ọ̀nira àmọ́ àwọn gbogbo àwọn tí wọ́n ń jẹ rìbá pápátá àwọn tí wọ́n ti jẹ́ kọjá àwọn ọmọ ewu ti bẹ́ẹ̀ mẹ́ wàhálà àwọn ò sọ fún yín ni ààrẹ tó ti ní ilé lérí lónìí rìbá ló sọ ọ́ dẹni tí ò nílé rí mọ́ ọ̀la ó ti ṣàkókò ní báńkì so àwọn ìwé tí wọ́n ń bẹ lónìí àwọn lówó tàbí àwọn tí wọ́n sànú yàn rìbá wọn tó ń gà ọba ti yá owó bíi báyìí gbogbo owó tí yàn bá ti ń yá sọ́mọ́ tí wọ́n fẹ́ dá owó ìpadà fún wa iye báyìí ló fi lékún o rìbá ni. kéwàá ṣe bírú yíyáwó nìkan òun ni rìbá wà ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ a máa ń fojú sí pé mẹ́rin bá wà ní. àwọn nǹkan tá a máa ń tà náà tó jọra wọn rìbá wọ̀ ọ́. nǹkan méjì tó bá jọra wọn àyè nítara wọn nọ́kíà nọ́kíà rìbá ni alìsígbọ́ bìlìsígbọ́ wà záàbù bí záàbì. wọ́n èé fi góòdù wọ́n èé fi tara wọn. wọ́n èé fi fíbọ̀ àti fíbọ̀ wọ́n èé fi tara wọn. yangan àti yangan àyè fi tara wọn ìwọ mú yan gan yẹn báyìí wá èmi ò fún ọ yẹn báyìí ìwọ mú su yẹn báyìí wá èmi ò fún ọ yẹn báyìí àyè fi irú nǹkan tó bá ti jọra wọn báyìí àyè fi jọra wọn àmọ́ tó bá ti yàtọ̀ sí kejìkejì ẹtì ẹ̀kí jara wọn èyí ṣe ní jọ̀n ìwọ lè mú góòdù wá èmi ò fún ọ ní sílípà kò sí tó bú mi ni ìwọ mú su wá èmi ò fún ọ yan gan ìwọ mọ́kà àbá wá èmi ò fún ọ jéró eléyìí ń wọlé bẹ́ẹ̀ àmì wá fi nǹkan tó jọra wọn ẹ máa fi jọra wọn èyí ò ní àwọn tí wọ́n ń ta handset là ń bá wíńdẹ̀ o wọ́n handset yìí wá ọ̀rọ̀ àwọn eléyìí náà wà ń fi gbéjáde náà kún ọlọ́run òwò kan ìbálẹ̀ lẹ́yìn kí ló fà á ìyẹn rẹ ni jẹ́ òwáyé mẹ́ Islam ò sì fẹ́ ntánkpé ní ìyẹn rẹ ni jẹ́ lára àwọn nǹkan tí ìdìbò tó wọ̀ táwọn ètò kíyèsí káàtó máa wò pé bẹ́ẹ̀ owó ìlẹ́nìkan náà ni owó ìlẹ́nìkan náà ni ó pọ̀ èmi lówó lọ́wọ́ ìwọ nílò owó lówó lọ́wọ́ àmọ́ wọ́n mọ̀ bá a ti sówò èmi lówó ìwọ lówó àmọ́ wọ́n mọ̀ bá a ti sówò èmi wá kó fún ọkọ̀ bá a fòrí sówò lára nǹkan tí ìbáwọ̀ táwọn táwọn yòókè sí léyìí kò sí tó burú ń bẹ̀ irú ọba yìí ìsìláàmù kọ́dọ̀ wọn nu ìsìláàmù ìsìláàmù gbà wọlé eléyìí lówó lọ́wọ́ eléyìí lówó lọ́wọ́ àmọ́ ọmọ òwò báyìí ṣe ẹ̀lẹ́ kówó fún un wọ́n bá ń fowó yìí sówò tó bá ti wá kó tó bá fọwọ́n sòwò èrè tó bá wá rí òun ni òun léwà pín lórí ń tẹ́ bá fẹnu kò lé lérí pé tá a bá gèrè ìlú èmo dajì wọn ló ní o dajì bá a ti ń tẹ́ fẹnu kò lé lérí kò sí tó burú mẹ́. èrè tá a bá jẹ èmi ò mú da mẹ́ta ìwọ mú da méjì ń tẹ́ fẹnu kò sí ni èmi ò mú lọ gbọ̀n ìwọ mú kíní ń tẹ́ fẹnu kò sí ni ibi eléyìí ni kò sí tó burú mẹ́. ṣé ká ní pé níbi èrè tẹ́wọ́n fẹ́ rèrè ní irú ètò ẹjẹ lónìí kẹmẹ jẹ ní ọ̀la ní ti bẹ́ẹ̀ bí owó nu tó ajẹ́pẹ́ ńgbà tẹ́ pín owó lónìí one thousand fifty ti lẹ́sán ẹ pè ní five hundred pound for ó ṣeé ṣe tó wá ta irú owó náà irú owó náà ni o ẹ wá ni ká ní ni o kò sí nǹkan burú níbi nífẹ̀ẹ́ ni ti yé ìgbà ten thousand lẹ́bi ṣòwò àwọn ẹ̀kọ́wọ́ lọlé ẹ̀tajà tán fifty thousand ló fẹ́ kulẹ̀. Ṣẹ́kọ́ kò ká ojú kò ká ojú òwò tá a ti nu a ní àfi yọ́nrẹ́ àtòwò sẹ́ bàtà fi one thousand ṣòwò èèlà bàtà tí wàá tajà àwọn ọjà wàá fọ́ àwa tà sí fifty thousand naira èrè lajẹun àgèrè asọ́ọ̀tì nu ẹ̀ tún pín in náà ni kó lẹ́sẹ̀ wá pín in wọn èfi làákàyè pín iṣẹ́ rí a o ìpá ti wá pín tọ̀ ọ̀pọ̀jọ́ aráyá nísìnyí èmi lèmi ti à ń lówó wọ̀ lọ́n ṣiṣẹ́ kó lọ́n ṣàpè wà ìbí wọ̀ lọ́n fowó ṣiṣẹ́ lọ sọ́dún <laughs> bá ń kọ́ o tẹ́rẹ́ ni tó lówó onífaragbá owó ẹni tó náà ṣiṣẹ́ òun náà ti wàhálà bá wàhálà ti omi wàhálà tó ṣe ó tíráfù oríṣi láìpẹ́ ẹ̀ ni so wàhálà tiẹ̀ ní sọ́tẹ́jì tiẹ̀ àmọ́ ibi tí ìbá ti wá wọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìbá la fẹ́ sọ ibi tí ìbá ti wá wọ̀ ni pé kó wá já sí pé níbi òtẹ́ jọ ń ṣe yìí àwọn ọmọ pẹ́tọ̀ mo fún ọ ní one thousand mo fún ọ two hundred mo fún ọ ní one million wọ́n fi sọ̀wọ́ àmọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo bá mú yẹ báyìí wá lérí oṣù mo kó fún ọ yìí lóṣooṣù mo níbi yẹ báyìí iye ni ọmọ mú wá ní gbogbo ọ̀dọ́ rẹ mú mi ló ojúmọ́ lẹ́fọ̀ọ́ lẹ́fọ̀ọ́ sí ni ọ̀sọ̀ọ̀sẹ̀ ni oṣooṣù ni ọdọọdún ni wọ́n ní iye òun gẹ́gẹ́ ni kọ́ ọmọ wá tó ló fi jẹ́ pé ṣíà tí a máa ń rà kò sí tó burú ẹ̀ka ara ṣíà ní báǹkì bọ̀ tó bá ti rí béèrè tó wọn fún yín bó ṣe rí lélẹ́yìí pé every month ń dọ̀wọ̀n gbà náà nù rí bá ti wo eléyìí nítorí pé ìgbà míì wà ọlọ́run fẹ́ ká máa jẹun ara jẹ ni ìgbà míì wà yóò rere jù bá ń lọ ìgbà míì ti wà kò ní rere tó bẹ́ẹ̀ nítorí wọn bá fọ́ sẹ́yìn ẹ̀ńkọ́ wọ́n á dúró kọ́ gbowó rẹ̀ títí títẹ̀ tí kò wá sí sọ́kọ̀ pé ẹni tó fẹ́ ta náà ló ní pé òun tó fẹ́ máa sòwò tó kó tó kó fún olóòwò ti fẹnu olóòwò fẹ́ bẹ́ẹ̀ táwọn ẹni tó sì ní sẹ̀ríà olóòwò tó kéde yìí ọba tó da yín olóòwò fẹ́ bẹ́ẹ̀ fáfún ló tẹ̀wọ̀n lọ́rùn. so lágbọ́n rìbá rìbá ti pọ̀jù láwùjọ wa lónìí púpọ̀ bẹ́ẹ̀ sì nínú tí èèyàn fi ń rí ìbínú ọlọ́run ọba láyé àwọn àfà wọ́n ní àtúnkẹ́ tó bí ara ẹni ọlọ́run nínú ẹ̀rọ tó lágbára jù ọlọ́rọ̀ rìbá ọlọ́run gbogbo ẹni tó wà fílẹ̀ fìdí rìbá lẹ̀ bá a kì í sọ ìtọ́kọ̀ tó lòun nífilẹ̀ ọlọ́run fàdánù bí haribi ní aláìwá rasúlì ọlọ́run mo rẹ́ láti bẹ́ntọ̀ òun jagun èmi nìkan kí bá jagun èmi àtòjíṣẹ́ mi lájọ bá jagun bẹ́ẹ̀ bá ń fún tọ́lọ̀ bá jagun kó bọ́ wájú rìbá ti fọ́ Nàìjíríà òun làwọn ẹ̀yà táà ń jẹ láwùjọ yìí ìbá ti pọ̀ lágbàáyé kọ́dà bíi tẹ̀lé fún gbádùn bẹ́ẹ̀ lamẹ́ríkà àwọn nàìjíríà gbá kóyà. nínú àwọn ọ̀nà tí ìbá wọ̀ lónìí yìí ó wọnú báńkì wa. wọn èyí bàbá rẹ yá wọn báńkì náà báńkì nàìjíríà lónìí ọ̀sẹ̀lẹ̀ ọ̀gbọ̀rọ̀ yáwó ní báńkì nàìjíríà. àyàwọn báńkì tó yẹ pé àwọn ọ̀pẹ́ẹ̀tì báńkì wọn àbí bá pé àyè wà fún ẹni tó bá rẹ yáwó wọn ò sì ní kó lé ọ lọ́wọ́ ó ní wọ́n ti ń ṣe léyìn òní. ẹ̀mọ àwọn tó máa ń fún ọ lọ́wọ́ pé a fún ọ ní aya ọ ní one thousand yìí tọ̀ ọ wà mú ten percent wá ten percent bẹ́ẹ̀ ọ fún wa rìbá nù má lọ́bẹ̀ gbogbo nínú tó bá mọ àyàfi tọ́rẹ́ gba ẹ̀mí rẹ̀ nìkan ló yà kù bóyá ó rí ọ́ tẹ́mi rẹ̀ fẹ́ kú ó la pákan náà fún àwọn oníkòtò bí àmọ́kọ̀ jìnnà nípa pátá ni ìyẹn jẹ rìbá o torí haramu ńláńlá ni òun ló fi jẹ́ pé gbogbo àyè tó bá ti ń ṣe rìbá kò yẹ kí ẹ máa ṣiṣẹ́ ń kò yẹ kí mo mùsùlùmí máa ṣiṣẹ́ ní báńkì àti jáìz sáré ṣe báńkì o ní nàìjíríà jáìz lè kọ́ lọ sílé ṣiṣẹ́ lẹ́yìn jáìz kò sí báńkì tó mùsùlùmí sílé ṣiṣẹ́ mọ́ ní nàìjíríà yìí lónìí àti tọ́nà bàbá tọ́ba fúnà bá yára padà gbogbo iṣẹ́ ni ẹ̀mí bàbá ń sanwó èmi ń dálẹ̀ ni gbogbo ànábì ti kó pọ̀ ànábì ti kó gboyin pọ̀ jẹ́kẹ́ tí èmi kẹ́ èmi ò jẹ́ wá èmi ẹ̀ka owó èmi kàn máa ń rí kọ́ọ̀dù kí n lásán ni ẹ̀jọ̀ jìyà náà ni kọ́dà ọ̀bọ lọ́dẹ bàbá ti ń dálẹ̀ rẹ̀ ó lò jìyà ń bẹ̀ gbogbo àwọn tó máa ń kún wọn lọ́wọ́ lànàbì sọ tí wọ́n fi wọ́n sọ̀tẹ́ fún yòó wọn. bákan náà nǹkan tí ìbá wọ̀ èyí tá à ń pè alájẹ tẹ́kù alájẹ tán alájẹ àdákò cooperative àdákò ni àwọn ẹ̀díṣẹ́ ribú bẹ́ẹ̀ o àmọ́ wọn ní sọ fún ọmọ tí wọ́n tọ́ sí náà ni ìwọ́ kàn rí mọ́tò ń di rẹ̀ ni mọ́tò rẹ̀ kọ́ ló fi jẹ́ pé ẹ̀rẹ́ lómi yóò kàn fún yóò kàn rẹ̀ lẹ́nu mọ́tò bí mọ́tò wa ha báyìí ah! ló ti bu ẹkún kí ló kì í sán mọ́tò débì kan àtàkùn ńlá láti rè ọ̀nà kọ́kọ́ ti ha yìí mo máa fẹ́ ta àgbẹ̀ táwọn níka. irú àwọn ọ̀nà báyìí náà ọ̀nà rìbá ni. bákan náà kéèyàn máa lo savings account savings náà kọ́ ni savings account ní báńkì òun ní máa ń fún ọ ní interest pé ọfún one thousand afọlélẹ́ yìí náà sí kọ́lọ̀ kó ti náírà kan àgbákò ni. gbogbo tó a ti ní kàṣẹ pẹ̀lú rìbá a gbọ́dọ̀ jìnnà sí i tó fi àní ọlọ́run bá sọ́nà nígbà tí kálukú bá ń sá àsálà fẹ́mi ara rẹ̀ àwọn máa dìde wọ́n sì máa ṣubú wọ́n máa dìde wọ́n sì máa ṣubú gẹ́gẹ́ bí alisali jẹ̀nu fọwọ́ kàn bí ẹni wárápá wọ́n sì máa dìde wọ́n ṣubú nìyẹn. tó ló fi jẹ́ pé ká gbìyànjú àwọn mùsùlùmí ẹnìkan oníkẹ́nìkan máa ti cooperative àmọ́ alihamudulilayi láwùjọ lónìí islamic cooperative ti pọ̀ ó ti pọ̀ dáadáa ìrọ̀rùn ti máa ń bẹ́ẹ̀. bọ́ọ̀bá yá ìdá kan bọ́ọ̀bá yáwó dọ́ọ̀bù náà lọ́ọ̀yá wọ́n ti yá tíríbù náà dèdè ńkọ́ yá lọ́sẹ̀ kí nìyí lọ́sàn-án bẹ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ èmi ò bá yẹn kọ́dà àwọn gèdè yìí ti ń ṣe àwọn yìí ń bá mùsùlùmí ṣe lónìí ìgbà táwọn pé ibi wà nìyẹn bá a ti wá ń gbọ́ nísìnyí ọlọ́run ní èyí àmì tó ti bẹ́ẹ̀ tẹ́sẹ̀ lẹ́yìn ni ọlọ́run ti fà gbogbo fún yín lẹ́yìn eléyìí owó rẹ̀ tó dín owó rẹ̀ tó wà mẹ́kọ̀ọ́ lọ kọ́ wá nǹkan fi ṣe. anabi sallallahu alaihi wasallam ó ní ìyà tí ń bẹ fún rìbá ìyà rìbá seventy three ni ìní pele ìyà rìbá bí kálukú bá ti ẹ pé mo sọ pé dárájà ni sẹkẹtì ní o jẹ tiẹ̀ ń bẹ tiẹ̀ lé níwọ̀n ìyà tí sẹkẹtì ò bá jẹ ó yàtọ̀ sí kíámà ẹlẹ́rìí náà òun ànábì ní ẹlẹ́rìí náà òun ò jẹ́ mẹ́. seventeen ni ìyá ìbá pé sí ànábì wa ni ẹ̀wá ètò kéré mẹ́. nínú àwọn ọ̀sẹ̀ wa kéré jù wọn ni ààrẹ kéré jù náà tó jẹ rìbá ó ṣe déédéé ẹni tí ń bá ìyá rẹ̀ sùn. ó ṣe déédéé ẹni títí kìnìyí tí ń bá ìyá tó bí tó bí gangan tí ń bá sùn àgbákò ẹ̀sẹ̀ ni <laughs> ọmọ gan obìnrin pa ọmọ kí wọ́n máa wá gani kókó bá ní kó wà láyé gan ẹ pa ní kí ni wà láyé ìyẹn bá yàrá rẹ sùn wọ́n nìkan parọ́ wọn bẹ́ẹ̀ ni nítorí ẹ jẹ́ ká jìnnà sí i abiyọlọ ọba ọba àlekíọlá mọ́tà tẹ́wà lọ́rùn láti àtọ̀rẹ́ ọlọ́run àìní tẹ́lọ́run ní báwọn èèyàn mọ́tà tẹ́wà lọ́rùn àtọ̀rẹ́ ọlọ́run kọ́sùn alágbọ̀yé ẹ̀sìn wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أدعى كفل عبا عليكم في علام أولي أجنجة علام ومبا نبوى محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قسم بحديث له ومن رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك هذا ضعف الإيمان anabi ni ẹni bá rí nǹkan tí ọkàn kọ nǹkan tí ò da náà ń pè bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́ ń kọ́ tánàbí náà ti ní ọ̀dà òun náà pè ní munkar bí yẹn bá rí anabi ni kó fọwọ́ yí padà ìfọwọ́ yí padà oníkíyàn lágbára in lam yastati' tí yóò bá lágbára ọwọ́ fábìlì sáà nìyí ọ̀sà lè wí lẹ́nu ìlànà tẹ́sí bí yóò bá lè fẹnu wí fábí kọ́lbìhì fọkàn sí ọ jìnnà sí tọ́mátì sí ní jẹ́bẹ̀ ọ̀dọ́ ẹni pé adùn àfún imán kí yẹn fọkàn sí nǹkan ni owó ni bàbá tó lẹ jù. lára àwọn nǹkan tó jẹ́ múnkárù láwùjọ bí islam àfẹ́ nǹkan yìí múnkárù ni ó lè kó àgbákò bá àwùjọ bí yóò bá máa bí yóò bá sì rẹ̀ ní tí ó kàn lọ́wọ́ kó lórí ẹ̀. lára àwọn nǹkan tó jẹ́ múnkárù láwùjọ lé múmùlẹ̀ lérí lé àwọn èèyàn lérí kó bẹ́ẹ̀ máa ṣe lérí. kì í wá ṣe lérí gbogbogbò nìkan bẹ́ẹ̀ bí táṣì ṣe wà lélẹ̀ ká kọ́rẹ́tì àwọn èèyàn kì í ṣe lérí gbogbogbò bí jẹ́ pé ó ti kọkùnrin sínú obìnrin ògbọ́dọ̀ lélẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ lérí mẹ́ ó lè jẹ́ president obìnrin ògbọ́dọ̀ jẹ́ president gọ́fúnà obìnrin òjẹ́ gọ́fúnà chairman local government kò gbọ́dọ̀ jóbìnrin náà nígbà tí wọ́n fẹ́ di obìnrin jẹ gọ́fúnà bí àwọn àfáà ṣe gbìyànjú tí wọ́n dìde tán tako bẹ́ẹ̀ náà ni àwọn àfáà wọ́n tún gbọ́dọ̀ dìde níṣẹ́ o nínú àwọn local government tí ń bẹ ní Ìlọrin tàbí ọkọ Emirates nínú àwọn tí wọ́n ń mú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára dákẹ́ ìbẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ bá ti dákẹ́ nǹkan mí ń bẹ ń bí aró tẹ́ ń pa alákọ̀ọ́kọ́ nù ìgbà tẹ́ ń pariwo kìí ṣe tó gbọ́kọ̀rẹ́ wa kìí ṣe tó ọ̀kẹ́rẹ́ kìí ṣe tó ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ ìṣẹ̀ràn burúkú kọ́lá tó gbájá wa àmọ́ nítorí pé obìnrin tó bà kalẹ̀ òun làwọn àbá àbíjẹ́ ńgbà náà sọ̀rọ̀ àfa àwọn òṣèwọ́n ti wà láyé nítorí ẹ̀sùn dìde náà ni erigu ńláńlá àgbákù ńláńlá ni fún àlùmọ̀ náà fún àwùjọ ọ̀hún tí obìnrin bá ti ń salásẹ̀ ní wọn lórí obìnrin government àwọn ọmọ nínú sẹ́dá islam sallallahu alaihi wa sallam pẹ́lú omi ò ní àá ah, ìgbà ilé yẹn sọ̀rọ̀ ẹ̀sìn ìyá sanaki masalasi ni ah irú àwọn àgbákò àwọn afa lakojọ ládùúgbò yìí èrò masalasi abẹ́ ti gbówó fa. ilé ìjọba níbi sọ̀rọ̀ yìí hadith yìí wà ní Bukhari nítorí fa àwọn ilẹ̀ rí ilẹ̀ rí kìí ṣe ìlú Islam òun náà ní òun pé ọba ti kú inú kọ́kọ́ dùn náà tó ọba wọn. àmọ́ ìtọ́wọ́ ìkánú àwọn ọmọ rẹ̀ obìnrin náà fi gelé rí ìlú gẹ́gẹ́ ìlú ìsìlámù ọ̀rọ̀ pé ó sàmù kọ́ ẹ̀kọ́ tán lẹ́bi sọ lẹ́yìn eré ibú tí ń bẹ fún wọn sáfẹ́ eré ibú ni kúkúrú lẹ́yìn eré ibú tí ń bẹ fún wọn ànábì ni lẹ́yìn lẹ́yìn nínú kéwú amánilẹ́ láyéláyé ni lẹ́yìn yóò fi lẹ́hà kọ́ọ̀mù láyéláyé àwùjọ yìí ti bàjẹ́ àwùjọ wọn lè jèrè wọ́n lọ àmúrọ̀ hùn ìmúrọ̀t kí wọ́n á fi obìnrin jẹ́ alámọ̀rí wọn kó máa darí kọ́lóbìnrin ànábì wọn ní jèrè ẹ dákun ẹ jèrè tẹ̀tẹ̀lẹ̀. gbogbo local government tó bá fi lè fi obìnrin ṣe lérí ànábì ló wí bẹ́ẹ̀ kẹ́sẹ̀ mi ó ní kúlọ́ kọ́bìnrin wọn ní jèrè. tó ní dáadé yìí mú kárùn ńláńlá ni ìyẹn káyọ̀ pé obìnrin ìwọ ní jíjẹ́ obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ dàgbé ẹ̀rú o obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn káyọ̀ obìnrin náà fún ni seventy fifty náà ṣe ń lé ni gbogbo ẹ báwo kó gbà pé kóbìnrin gelé rí ó lẹ́tọ̀ọ́ ó yá ìwọ step down fún ìyàwó rẹ kan pàṣẹ nulẹ̀ torí àṣẹnulé rẹ ò tọ́sẹ̀ wọ́ọ̀dù báwo kò tọ́jú àdúgbò káwọn fi obìnrin jẹ mọ́gájì à ń lé èyí tẹ́ fi jẹ́ mọ́gájì kọkùnrin jẹ kóbìnrin wá jẹ́ mọ́gájì ẹ̀ máa kọjọba yóò dá lérú. kò lè jẹ obìnrin kò lè jẹ mọ́gájì inú ilé rẹ tọ́gbọ́n ẹni tó wá lọ pé ó lẹ́tọ̀ọ́ ẹni pé kí ìyàwó rẹ̀ máa darí yẹ kó béèrè ṣe. lára àwọn nǹkan tí oníjẹ́ káwùjọ jèrè òun ni kó béèrè ṣe lójúmọ́ lọ nítorí èyí káwọn afáàsọ ti dé padà kẹ́ẹ̀dìdé ogun nu jihadu nu anabi sallallahu alaihi wasallam anabi ni ara jihadu ni man jahadahu bil lisanihi fa huwa mu'min anabi ni bari bàjẹ́ báyìí ẹni bá gbìyànjú bi yadihi pẹ̀lú fa huwa mu'min man jahadahum bilisanihi fa huwa mu'min ẹni bá ṣerú jihadi báyìí tó bá yẹ sẹ́nu ló fi já tiẹ̀ àwọn lágbára wọn èyí tá a lágbára léyìí ibi tá a lágbára léyìí anabi ní fa huwa mu'min anabi ní bá sì lágbára wọn náà tó fẹ́ kó kan náà ntọ́ lẹ́yìn lẹ́yìn ọkàn rẹ̀ kò sí mi máa o ọkàn wa ni pé ìwò tẹ̀lé sọ́ńtì ẹ títí máa ti ń ṣe wọ́n yà ṣe wọn ẹnìkan ní ẹ máa ya pósítà dandan o kẹ́ni ló tiẹ̀ bá ẹnìkan sọ bẹ́ẹ̀ àmọ́ táwọn sọ ni pé kò lẹ́tọ̀ọ́ kóbìnrin kó jẹ chairman local government kò sì lẹ́tọ̀ọ́ kóbìnrin kó jẹ councillor torí kò lè jẹ mọ́tòlé kò sì lè jọ ar-rijalu qawwamuna àyà kan lẹ́ ń takò ẹ̀ ń tayá fún àkùránì ọkùnrin lọ́nà ní kó máa jẹ olórí ilé eléyìí ilé kéré púpọ̀ sí eléyìí ìta ìgbogbogbò ó kéré gan òun ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ó láwọn obìnrin nísùn akíliwa dín àbọ̀ làákàyè ni wọ́n ní ànábì ló wí bẹ́ẹ̀ báà kó jẹ́ òfẹ́sọ̀ àwọn làákàyè ló ní kò mọ̀ bí ẹ̀sìn gbọ́ ọ̀ka rẹ̀ nítorí tí ọkùnrin lójú kò ní tí òun lójú nítorí eléyìí eléyìí nìkan tí abẹ́ gbìyànjú láti pàkíyèsí wa sí ọlọ́run bá yóò bá tún àwùjọ wa ṣe o wọ́n jẹ́ afọ́ ara kápára ìpanu fúnra wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta assalamu alaikum